bẹ́ẹ̀ bá pè é léku a jẹ́ pé òun nìkan leku tí ń fò nù bẹ́ẹ̀ sì pè é lẹ́yẹ a jẹ́ pé òun nìkan lẹ́yẹ tó ní dodo tí abo rẹ̀ sì ń ní ọmú ẹyẹ àdán tó lóyìnbó ń pè ní báàtì là ń sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́ ẹ jẹ́ mọ̀ pé abo àdán a máa ṣe nǹkan oṣù ẹbí yìí bá sì yà yín lẹ́nu oríṣi àdán kan tóun ẹ jẹ nǹkan míì ju kó mu ẹ̀jẹ̀ àwọn ẹranko tó kù náà lọ́wọ́ olóyìnbó a máa pè é ní vampire bat àti pé báwo gan làwọn àdán ṣe ń ṣe ìdènà fún àrùn ibà ní àdúgbò tí wọ́n bá wà gan báwo làwọn àdán ṣe ń jẹ báwo ni wọ́n ṣe ń mu báwo ni wọ́n ṣe ń lájọṣepọ̀ báwo wá ni wọ́n ṣe ń bímọ ọ̀rọ̀ kan tó tún wá tàn kálẹ̀ pé bá a bá lanú àdán tó lóyún kan á bá ọmọ bá a bá tún lanú oyún náà á tún bọ́ ọmọ bá a bá tún lanú oyún náà á tún bọ́ ọmọ òótọ́ ni àbírọ́ <laughs> Àròjinlẹ̀ ló kọ̀ mí àyàn gidigbo ti ń kó gibò lu ọgbọ́n kí gbogbo lóye òun ọ̀mọ̀ràn lè jó ẹ fìdí tàpèrè kájọ wọnú kàyéfì àti àdìtú òun àmì olódùmarè lọ. àdán jẹ́ ẹranko kan tó jọ eku tó sì tún jọ ẹyẹ. ìdí ni wípé a ò lè pè é lẹ́yẹ tán nítorí wípé àdán èyí ẹyin gẹ́gẹ́ bí àwọn ẹyẹ tó fò tó kù. wọn a máa bí ọmọ tí wọn lóòyẹ ni. kòkòrò ní ọ̀pọ̀ àwọn àdán máa ń jẹ bẹ́ẹ̀ làwọn kan wà tí wọ́n fẹ́ràn èso dáadáa. àwọn kọ̀ọ̀kan a máa jẹ ẹranko míì tó kéré tí wọ́n yàtọ̀ sí kòkòrò oríṣi àdán kan wá wà tó jẹ́ pé ẹ̀jẹ̀ nìkan lòún mu lọ́jọ́ ayé rẹ̀ o àwọn olóyìnbó a máa pè ní vampire bat alẹ́ ni àdán yìí máa ń jáde láti lọ mú jẹ alẹ́ ni gbogbo àdán tó kù náà kúkú máa ń jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ bá rí táwọn àdán kan ń fò kiri lọ́sàn-án a jẹ́ pé wàhálà kan tó ju ẹ̀mí wọn lọ ti ṣẹlẹ̀ lágbègbè náà nù kẹ́ ẹ̀ tètè kúrò ńbẹ̀ ní ti àdán mùjẹmùjẹ yìí bí wọ́n bá ti rí ẹranko tó tóbi tára rẹ̀ sì balẹ̀ dáadáa tó ṣe rùmúrùmú ó lè jẹ́ ẹṣin ó lè jẹ́ ẹlẹ́dẹ̀ ó lè jẹ́ ràkúnmí wọn ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ súnmọ́ ẹranko náà wọn ó sì rọra wábi tó lọ wọ́ọ́rọ́ lára ẹranko náà dáadáa wọn wàá fi eyín wọn dá ihò kékeré sára ẹranko náà wọn ó sì bẹ̀rẹ̀ sí ní fa ẹ̀jẹ̀ ẹranko ọ̀hún títí tí wọn ó fi mu àmúyó nígbà míì wọn a máa lò tó ọgbọ̀n ìṣẹ́jú thirty minutes tẹ́ranko ọ̀hún ò sì ní mọ̀ pé nǹkan kan ń ṣe òun ẹni báwo ni wọn ṣe máa fa ẹ̀jẹ̀ lára ẹranko fódìdí ọgbọ̀n ìṣẹ́jú tí ò sì ní mọ̀ <laughs> ẹ ṣeun àwọn èròjà kan bẹ nínú itọ́ àdán mùjẹ̀mùjẹ̀ yìí tó máa ń ṣe ìkúnlọ́wọ́ fún un ṣe mọ̀ pé téèyàn bá ṣèṣe tí wọ́n á gbé tọ̀hún lọ síbítù tí wọ́n fẹ́ rán ara onítọ̀hún onírú abẹ́rẹ́ kan táwọn dókítà máa ń fún wọn tí wọn ò fi ní mọ ìrora ní apá àbí tí wọ́n fẹ́ rán àwọn olóyìnbó a máa pe oògùn ọ̀hún ní anesthetics èròjà yìí wà nínú tó àdán mùjẹ̀mùjẹ̀ wọ́n sì tún ní àwọn èròjà tí ò ní jẹ́ kí ẹ̀jẹ̀ ẹranko ọ̀hún ó dì tí kò sì ní jẹ́ kí ojú ọgbẹ́ ọ̀hún ó dì títí tí wọ́n fi mu ẹ̀jẹ̀ àmuyó bí wọ́n bá ti mu àmúyó ẹ̀jẹ̀ ni wọ́n ń fò lọ ó ti tún dalẹ́ ọjọ́ kejì kí wọ́n tó wá nù ní ti àwọn àdán tí wọ́n ń jẹ kòkòrò wọ́n rọra ké lóhùn tí ò lóòkè jù bí ìpadàbọ̀ ohun ìdápadà ìró tí wọ́n dún yìí tó lóyìnbó ń pè ní echo bá ṣe lágbára tó ni yóò jẹ́ kí wọ́n mọbi tí kòkòrò ọ̀hún wà àwọn àdán ajẹkòkòrò yìí wọ́n fẹ́ràn yànmùyánmú tó lóyìnbó ń pè ní mosquito gan àdán ẹyọ kan ṣoṣo lè jẹ ẹgbẹ̀fà ìyún one thousand two hundred ẹ̀fọn láàrin wákàtí kan ìdí sì nu tó fi jẹ́ pé tí irúfẹ́ àwọn àdán yìí bá pọ̀ ládùúgbò kan a ò ní gbúrò ẹ̀fọn débi tẹ́ gbúrò ibà tí wọ́n ń pè ní màlẹ́ríà níbẹ̀ láéláé ohun tó wá ṣe ni ní kàyéfì ni wípé o àti àdán amújẹmújẹ àti àdán ajẹkòkòrò irú igá kan náà ni gbogbo wọn ń ṣu ìgbé àwọn àdán sì wúlò gidi gan torí ajílẹ̀ baba fatalizer gidi ni ìgbẹ́ wọn tí olóyìnbó ń pè ní guano ó ní èròjà NPK tó wà nínú àwọn fatalizer tẹ́ ẹ mọ́ ń fowó rà káàkiri òun nínú wọ́n á tún máa fi gáàdán ṣe ẹ̀tù ìbọn ìyún gunpowder kódà nínú ogun abẹ́lé tìlú amẹ́ríkà yíyan american civil war ti ọdún 1861 báwọn àdán bá ti ṣu sílẹ̀ tó pọ̀ níṣe ni wọ́n ń kó tí wọ́n sì ń fi wọ́n ṣe ẹ̀tù ìbọn lọ́dún náà lọ́hùn-ún tí àwọn àdán bá wá fẹ́ lájọṣepọ̀ àwọn àdán méjèèjì lè jọ wà ní ìdoríkodò tí wọ́n máa ń wà lọ́pọ̀lọpọ̀ ọba tàbí kí wọ́n jọ wà lára ògiri tàbí àpáta kan akọ àdán yóò wá wá látẹ̀yìn yóò sì fi nǹkan ọmọkùnrin rẹ̀ sójú ara abo náà abo irúfẹ́ àdán kan tí wọ́n ń pè ní short nose fruit bat kúndùn kó máa lá nǹkan ọmọkùnrin akọ tó bá ń bá lò nígbà tí akọ irúfẹ́ àdán kan tí wọ́n ń pè ní Indian flying fox náà fẹ́ràn kó máa lá ojú ara abo tó bá ń bá lò pọ̀ dáadáa gbogbo bí ẹ̀yin èèyàn sì ṣe máa ń dún nígbà bálòpọ̀ làwọn àdán kan náà máa ń dún láti fi hàn bí ìbálòpọ̀ náà ti lágbára tó tó sì ń dùn mọ́ wọn àràmé <laughs> ìrírí mo rórí ológbò bí wọ́n bá ṣáà ti ṣe ohun tí wọ́n ń ṣe tán jẹ akọ àdéhùn tú àtọ̀ rẹ̀ sínú abo ṣùgbọ́n èyí tí àtọ̀ àwọ̀ èèyàn pẹ̀lú àwọn ẹranko tó kù ó fi lọ dàpọ̀ mọ́ ẹyin nínú abo láti lè dọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ abo àdán máa ń tọ́jú àtọ̀ náà síbì kan nínú ara rẹ̀ ni o ó sì dìgbà tó bá rí i pé ojú ọjọ́ dára dáadáa tí oúnjẹ sì pọ̀ láyìíká kó tó gba àtọ̀ náà láyè láti dọmọ birth control kọ́nu <laughs> ìfètòsọ́mọ bíbí tó gá yàtà lẹ́yìn tí wọ́n bá ti lóyún ọ̀pọ̀ àwọn àdán máa bímọ lẹ́yìn oṣù méjì tí àwọn míín sì lè ru oyún fún oṣù márùn-ún sí méje ọmọ kan ṣòdondo ni wọ́n máa ń sábà bí bó tilẹ̀ jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn a máa bí tó méjì bí wọ́n ṣe doríkodò tí wọ́n kọ̀jí sókè náà ni wọ́n gbìn tí wọ́n bímọ o tí ìyá àdán bá bímọ ọmọ náà yóò rọra wa mọ́mọ́ ìyá rẹ̀ tí ìyá náà ó sì fi ìyẹ́ rẹ̀ bò ó dáadáa bí bẹ́ẹ̀ kọ́ tó mọ̀ ń bá yìí jábọ́ òdìbò délé kó o kílẹ̀ nù o bí ìyá yìí ó ti máa gbé ọmọ náà kiri tí ó máa fò ní fún bí ọ̀sẹ̀ mẹ́ta tí ó sì máa wá nǹkan jẹ tí ó sì máa fún ọmọ náà lọ́mú ẹ rí wípé iṣẹ́ ńlá ni ǹjẹ́ ẹ tiẹ̀ túmọ̀ pé àwọn àdán kan á máa ṣe nǹkan oṣù ṣùgbọ́n èyí tó fi jẹ́ pé ọjọ́ méjìdínlọ́gbọ̀n ìyún twenty eight days ni àlàfo tó máa ń sábà wà láàrin ìbẹ̀rẹ̀ nǹkan oṣù kan sí èkejì láàrin àwọn èèyàn ọjọ́ mẹ́tàlélọ́gbọ̀n ìyún thirty three days ni tàwọn àdán yìí o ṣùgbọ́n ní ti ọ̀rọ̀ pé bàbá lanú àdẹ́kan àbàkan bàbá tún lanú mi àbàkan bàbá tún lanú yùn náà àbàkan bàbá láàárọ̀ fúùtù fẹ́ẹ̀ tẹ àṣà àti òdì ń kàn wọ́n àwọn ọ̀rọ̀ ọ̀sán mi lódùgún mi nígò kíbẹ̀ sáàtì mọ́ ṣe ẹ̀jẹ̀ ni o. Arójinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gìbò lọ́gbọ́n kí gbogbo olóye àti ọ̀mọ̀ràn lè jó. ó tún dijọ́ mi táàtùmọ̀ wọnú adìtú òun àmì Olódùmarè lọ ẹ̀kú kalẹ̀.